àmọ́ lọ́pọ̀lọpọ̀ a máa ń pè ní fẹ̀ẹ́nu ntẹ́niyàn bá fẹ́ ọ̀tá ló jẹ́ fọ́mù èèyàn o ọ̀tá ló jẹ́ fọ́mù èèyàn bó tẹ̀ jẹ́ pé nínú ẹ̀sìn àbí nínú àwọn ìgbìyànjú apákan àwọn onímọ̀ wọ́n ṣèyàtọ̀ láàrin àwọn wọ́ọ̀dì tìkàwé anas aró ìgbà wo ìgbà wo ni gbé kọ́lbù wa ojú òǹjà ni róòtù àbóyàtọ̀ sí alkọ́lì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tá a fẹ́ lò gẹ́gẹ́ bí ìwọ̀nba ti àgbàlérò láti fi ràn wá létí láàyè ìdókò ilé yìí òun ni wípé nínú àwọn irinṣẹ́ tí kó bọ́mọ ènìyàn láti má jẹ́ kí ó ṣe kò ń jẹ́ ọlọ́run kó sẹ̀mí rèé òun náà lè fẹ́ inú ẹ̀ ṣẹwárí fẹ́ inú yìí oríṣiríṣi ọ̀nà ni ọlọ́run ọba ti dárúkọ pé ìfẹ́ inú ikú báyẹn nínú àlùkòrò báyìí ó lé ní thirty eight ààyè àbósúnmọ́ bẹ́ẹ̀ tí ọlọ́run ti dákọ̀ hawa àdúgbò ní al tọ́lùwọ́ sì ní gbogbo ẹnikẹ́ni tọ́ba tọ́ba gáyẹ̀ ní ẹ̀ onífà alhamaha fujuraha wa taqwaha. fọmọ ènìyàn látara wípé ọdá ọ̀nà àmàmà ìkejì òun náà nífẹ̀ẹ́ ní ṣùgbọ́n tó bá rí ẹ̀mí rẹ̀ pọ̀ mọ́ torí ìjà lógun tó fi wá jẹ́ pé ẹ̀mí rẹ̀ ti wá di ẹ̀mí mímá òun ni ó dẹni tó jèrè níwájú ọlọ́run ìfẹ́ ẹ̀mí nínú àwọn irinṣẹ́ ti kó báyìí rí ó tún ka àwọn míì náà o nínú wọn ni mìíràn ayé ilé ayé ilé ayé ẹ̀sán ni ilé ayé ilé ayé dùn ún kódà gbà tó ń ṣe ọlọ́run náà tọ́fẹ́ ròyìn sẹ́ni ayé ó ní àdúnyá màtá lẹ́yìn bá a ah, life is sweet láyé má dùn ṣùgbọ́n o ǹjẹ́ ìsẹ̀mí ilé ayé níta ń pè ládùn ilé ayé yìí ẹ wá wo àdánwò tí olúwa ó ká mọ̀ pé wá pé kódà nínú lọ́hálí dàwámù ìka ní ọ̀rọ̀ àwọn òwe lágbáwá nù kódà tẹ̀lélẹ̀ ayé yìí náà kò pọ́sibú kó jẹ́ pé bí n bá ń dùn kò wá ní tán wàláhì kò rí bẹ́ẹ̀ àwọn wákàtí táwọn ya kà máa ń dáhùn láwùjọ mi ó ní ìgbà tí ń bá ń dùn á ní ìgbà tí ń bá ń dùn máa ń tẹ̀lé ọ̀sán ìrọ̀lẹ́ adùn yìí lọ títí kò séwu àná ọ̀rọ̀ bó sọ̀dọ́ lèèyàn ń gbádùn ní ń fò sókè ní ń fò sílẹ̀ ló bìlí lórí kankan tọ́lọ́mọ̀ bá ti kẹ́ kọ́rántì o kò lè lọ títí bó ṣe gun ìgbà tí ń gòkè yóò tó séjì kan tí ó dé pík tí ó mọ̀ wá sọ̀kalẹ̀ bọ̀ ẹni tí ń sọ ẹwú ẹwú àwọn tó ṣe pé níṣọ́ wọn òun ni àátagun ẹ̀ bára wọn ti ń gbà bọ́. من المحال دوام الحال nínú kan tí o pọ́nsibú ní kéèyàn wà ní kọ́ndíṣàn kan kó wá pámánẹ́ǹtì gbogbo ilé ìdọ́lọ́wọ́ bá wá dé oyé wa nínú sẹ̀mí ilé ayé yìí ẹ má rò pé ilé ayé yìí bó ṣe wà lónìí bẹ́ẹ̀ ni yóò máa lọ bẹ́ẹ̀ kéèyàn wá rántí ọ̀nà wo ló fi rántí bíi mizan làákì kí làákàyọ̀ ènìyàn jiná nínú nǹkan tí ń ràn yàn lọ́wọ́ láti fi kọ̀tẹ́lì fìtínà ìfẹ́ inú òun náà ní làákàyè ẹni tó lọ́ọ́ bá fún ní làákàyè tó lóye tọ́lọ́wọ́n bá gáàyè ẹ̀ irú wọn ní sọ yèyé ẹ̀ ọ̀dà gbogbo tí mo fẹ́ ni mo fẹ́ ṣe gbogbo tí ń tì mí gbogbo tí ń invite ẹ̀ mí ní sínú ẹ̀ṣẹ̀ yìí tí n bá tẹ sáà ń kọ́ kí ni ọ̀dà adùn tí ó wà tí ó sì gé yóò wáyé sì gé wàláhì olópin bó ṣe ń tà ń jẹ bó ṣe ń tà ń mu bó ṣe ń téyìn yìí téyìn yìí jẹsẹ nu tó ṣe pé àṣepọ̀ kan náà ni yóò e. di ìtìwádìí nǹkan tó wà dọkumẹ́ntẹ̀ nínú fáìlì rẹ̀ alahuma ila tọlọmọba ro dáadáa ro ń tọ ìdá tábà ila Allah tábà Allahu alayhi tọba túbà tọdọ Ọlọ́run ó ṣe ṣe kọlọmọba ó gbà tútù báyìí tó bá tẹ̀ fífẹ́ tútú bá òdodo ọlọ́run gbà tútú báyìí ìgbà yẹn ni ó sì gbọdọ̀ pé pẹ̀lú májẹ̀mú tútú bá òun ní ẹ̀ṣẹ̀ yẹn ní òfin ní di ìbálẹ́jọ́ àbúrò fún un ṣùgbọ́n nítòsí yẹn lásìkò tó ṣe òun rí gẹ́gẹ́ bí adùn bẹ́ẹ̀ ni oríṣiríṣi ti ń fa ìfẹ́ inú tí gbẹ̀yìn lọ ìfẹ́ inú nǹkan burúkú ni tíyàn bá wá rọra tó bá lọ sọ mí sí ẹ̀mí yìí fún ìfẹ́ ẹnu ẹ̀ ìgbà yẹn ni yóò padà wá kó bá yóò wá sọdẹ tó mọ̀ ní tó wá ṣe láyé kò sì ṣe déédéé ọ̀rọ̀ ẹni tó mọ̀ náà ẹni ní òní pé à bóun ṣe ń ṣe kínní yìí ẹni mi sọ pé ẹni mi ní kí n má ṣe ẹni rẹ ẹni rẹ ni ọ má ṣe ẹni kálẹ̀ ní rẹ ta ló sọ pé kọ́ ọ gbọ́rọ̀ sẹ́mi rẹ lẹ́nu olùwà ní inna nafsa la ammaratu bis-su ẹ̀ ṣọ́ra o ẹ̀mí tẹ̀ ń wò yìí ipa iláṣẹ ẹ̀bù ni ń tì í lọ síbi ìparun ni ẹlòmíì ò ní bóun ṣe ṣe kí níta ah, ẹni mi ń sọ fún mi pé èèyàn dáadáa lẹ́nu àá mọ́tàn rẹ̀ jẹ ẹ̀mí rẹ̀ wú tí ì ṣe pé èèyàn wádìí èèyàn béèrè èèyàn sì ṣe ìgbésẹ̀ lọ́nà tí olúwa fẹ́fẹ́ yẹn ṣe ìgbésẹ̀ nínú Al-Qur'an àbí nínú sunnah òṣìṣẹ́ Muhammad àti lànà àwọn ẹni rí ìtàfẹ́ pàṣẹ ìṣíṣí ẹ̀yàn mọ̀yá wa ẹ̀mí táwọn òye ọ̀tá ni o ọ̀tá ni ènìyàn ní lọ́pọ̀lọpọ̀ téèyàn bá wá dá a lógun téèyàn bá dá ẹ̀mí lógun tòró níbi ìjà lógun àkòrí òun náà pè ní mujahadatul nafs ìjà ẹ̀mí lógun àkòrí ńláńlá ni lọ́dọ̀ àwọn olùmọ̀ torí wípé kéèyàn bá lọ fi ara ẹ̀ ìtẹ̀lé ẹ̀ tó gbé ilé ẹ̀mí lọ́wọ́ kọ́dà ó lè padà sọ ẹ̀mí yẹn di ọlọ́wọ́n ọba rẹ̀ tí ó máa tẹ̀lé tó máa ní kẹ́mí kan yóò ní á ah, ẹ̀mí mi ò sì sọ pé kí n ṣe ọlọ́wọ́n bá ti ní afárọ̀ àyíká máa lè sáfàdà ìlànà òhàwà ẹ̀rí ẹni tó sọ ẹ̀mí rẹ̀ dọ́lọ́wọ́n ọba rẹ̀ ẹ̀mí rẹ̀ òun ló sọ̀dọ̀ lọ́wọ́ ọba rẹ̀ wà bọ́láhùn aláàrẹ̀ kọ́dà lórí ìmọ̀ ó lè wọ́n lè ṣàlàyé fún ó lè. wọ́n là nàbì rí ṣùgbọ́n eléyìí tí ẹ̀mí bá lágbára nígbèsè ayé ọmọ ènìyàn ìfẹ́ ní ọkọlẹ olùpadà sọ ẹ̀mí rẹ̀ dọlọrun láàrin èèyàn gbọ́dọ̀ fura lọ́pọ̀lọpọ̀ ìtẹlómi ti ṣe fáìlì ìpè ìmọ̀ òru lónìgbà ẹni máìndì mi ò tíì ṣe kìnìún kan so máìndì mi sọ fún mi ìgbà wo ni èèyàn ṣe lè jẹ́ kí máìndì èèyàn lè wò pé ẹ̀mí mi náà padà sọ pé lókun ìgbà tí yẹn bá ti ti ìmọ̀lẹ̀ alukoro ẹ̀ẹ́ ìmọ̀lẹ̀ súnà òjíṣẹ́ ńlá Muhammad ìmọ̀lẹ̀ ọ̀nà mà síwájú tíyẹn bá wá ja ẹ̀mí yẹn lógun ẹ̀mí yẹn padà wá di ẹ̀mí ìmọ̀nà torí pé yóò padà tó séjì kan ẹ̀mí tó bá ṣe pé ẹ̀mí mímọ́ ni tó bá ṣe pé ẹ̀mí mímọ́ ni dáìmọ̀ tẹ̀mí ló ilẹ̀ al-khayrat gbogbo nǹkan dáadáa tọ́lọ́wọ́n bá fún Quran tó fi ṣàlàyé ìṣesí tí ẹ̀mí máa ń wá tí ẹ̀mí bá jẹ́ ní ẹ̀gbin wàláhì bá ṣe jòkó yìí ẹlòmíì ò lè jòkó ìṣẹ́jú márùn-ún kọ́dà máa ń pọ̀ tiẹ̀ wá yóò ti sùn yóò ti sùn lọ àti kára máa ní àwọn tó sùn wọ́n ṣàìsùn tí wọ́n ní o àwọn kọ́ ẹ bá ń jí wọn àwọn àwọn sọ́ọ̀dì ẹ̀rì àbí àwọn sọ́ọ̀dì lórí ìdè táwọn. aró ti máa ní wípé kí ni gbogbo eléyìí ẹ̀rì ọmọ ìyá wa kan ó ti bọ́ sálùkì yá máa ọlọ́mọsábà ṣàforíjì fún un ó kọ́kọ́ gbé àwọn àwùjọ kan lẹ́kọ̀ọ́ èkó ló gbé láti kékeré bàbá rẹ̀ wá fura pé a ọmọ yìí ti ń bá tẹ̀lé lọ yìí tíyàn bá rọra yóò di yóò yà yàkuyà àdúgbò tí ń gbé wọn mú wa sí ìlú òkè bóyá nílùú lọrin kankan wọn kó wa kẹ́kọ̀ọ́. bóyá láti ìgbẹ́dàpọ̀ àdúgbò kan ni kí wọ́n mú kásàdá mú lásìkò gbogbo ẹ̀yìn àti àmọ́ àdúgbò àwọn àdúgbò àdúgbò wọn ló gbé èyí tẹ̀ ń rò náà ọwa wọn mú wa kí wọ́n mú wa sí ibi ìlú kan àyè kan nílùú Ìlọrin yẹn ibi sáfẹ́ ṣe kálíwà tí wọ́n ti ń ka Al-Qur'an tí wọ́n kọ́ àwọn ọmọ níta sí ọ̀sà dèjọ́ náà wọ́n níbi tó yí bàbá rẹ̀ sáà mú wa pé ilé ìgbésùn máa kẹ́kọ̀ọ́ tó wọ́n ti níta wọ pé ìmúná ah, mú wa yìí kéè nǹkan nǹkan ọ̀bàdàn sábà sọ̀rọ̀ ọ̀hún gbàtó jíjọ́ kejì olóhùn fẹ́ padà wọ́n ní padà lọ sí gbogbo olùbí lóhùn fẹ́ bọ̀ ní padà àwọn èèyàn bá rẹ́rìn-ín wa yòókù tán wọn àtàwọn afá kan fún pé kàn máa ibi tó ti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn ọ̀ padà wọ́n ti bọ̀ sọ̀rọ̀ lánàá síbi dájú yẹn náà sọ̀rọ̀ gbogbo ẹ ṣe gbogbo ẹ ń dákẹ́ sí i wọn fọ ẹnìkan lórí bẹ́ẹ̀ wọn ò sí ìmọ̀ pé wọ́n ń fọ́ wò àwọn kan kó wọn jẹjẹjẹ ẹ yàrá pàjẹ wọn ò sẹ gbọ́n kankan ẹ̀wọ̀n ní bíbá yìí o kí wọn bá tó wá sọ yìí èwo nìkan rí lẹ̀ wọ́n fọ́ wò wọ́n ṣe kíní wọ́n pariwo wọn yà ah, ìgbésí ayé nù ó ní ìgbésí ayé wò lẹ́yìn gbé bíbá yìí wàláhì lẹ́yìn ìgbà díẹ̀ lẹ́yìn ìgbà díẹ̀ sórí ẹ̀mí ìjà lógun ọ̀rọ̀ tó sọ́njọ́ náà tó bá padà rán létí inú máa ń di ìnìwé ẹ̀dá fún ẹ máa ń sọ ọlọ́wọ́n ní ìṣàgbà kó ìyẹn gbọ́dọ̀ padà sílẹ̀ fún ọ ti bọ́ sálùkì ya ọmọ ọlọ́wọ́ sábà ṣàforíjì fún ẹ̀rí àti súnra tiẹ̀ ọmọ ya wa dáadáa ní rahmatulahi alẹ́ kì í tẹ́kẹ́ rẹ òdì pórí ẹ̀mí ẹ̀jà lógun pẹ̀lú àmì ọlọ́run bẹ́ẹ̀ ni ọmọ anábìá dáhùn ṣe rí nù. àìmọye ẹlòmíì tó ṣe pé ìgbà tó fẹ́ bẹ́ẹ̀ ìkànnì ẹni là ó lè máa wọ pé kí làwọn èèyàn sọ. èmi náà máa ń sọ̀rọ̀ fún wọn ni bó o láwàá wí lónìí so díẹ̀ díẹ̀ tí àánú ọlọ́run bá dé àwọn ọ̀rọ̀ yẹn kàn tàbí lẹ́nu náà yìí ó sì rìn ilẹ̀ nínú ọ̀rọ̀ ìṣẹ́ ńlá Muhammad anábì ní ìmẹ́ ìmẹ́ ní tẹ́ wò yìí ìdàbà ṣàrọ̀bà ṣáṣàṣà lùkọ́lù tó bá ti di kúrò ìflẹ̀ tó bá ti pẹnẹtírẹ́tì nínú ẹ̀mí à kò sí nǹkan tó lè já o kò sí tó lè já mọ́ ó túmọ̀ sí pé ẹ̀mí ọmọ ènìyàn kò yí dá wà èèyàn gbọ́dọ̀ máa wá ṣe rìáyà rẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣe mọ̀áhádà rẹ̀ èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ ẹ̀mí ẹ̀mí èsì tí èèyàn máa fi lẹ, gbogbo ìjà nìyí níkà tú ẹ̀mí mi lẹ̀ rárá o ó ní ìdí kéèyàn já lógun bí èèyàn bá tú ara ẹ̀ lẹ̀ tó tú lẹ̀ ẹ̀mí ó ṣìyàn lọ́nà ó fi jẹ́ pé ó ní pé a ah, nǹkan tí mo fẹ́ ṣe jẹ́ ń ṣe báyìí èyí wọn àwọn nǹkan tí yẹn fẹ́ ṣe o níbo ló ti rí ó ṣe déédéé nítorí wọn bá fẹ́ ká al-iltihaq bí majali ṣe zikir kí yẹn máa fẹ́ kó máa gbọ́rọ̀ lọ masalasi kíkà lukọrọ advice ọ̀rọ̀ ìjòkó rí ìrìn rí ìwá rí ìbẹ́ni rí nínú àwọn ọ̀nà téèyàn fi fọ ẹ̀mí mọ́ téèyàn sì fi já ẹ̀mí kúrò níbi alihawa níbi mẹ́lò náà níbi kẹ́ni máa fi kẹ́ni máa fi síbi ìjókòó pàrọ̀ báyìí ẹ̀yìn ẹ̀rú sìn ọ̀rọ̀ níbi ká ti lọ. òun wípé tíyẹn bá fi ẹ̀mí lẹ̀ kó máa ṣe tó wù ikú bá yàn ni o àwọn ìjọ tó ti lọ tí ọlọ́run ọba ṣàlàyé pé nítorí kó bá wọn òun náà ní hawa nà ìfẹ́ nu wọn ọsọ̀rọ̀ kọ́ tó kó parun bá wọn òun náà ní ẹ̀mí wọn wọn ìfẹ́ ní ìtọ́bàkà ti dì sáyé ẹ̀jẹ̀ àṣẹ báyìí láì ṣe pé wọ́n rẹ́dì láti tẹ̀lé ìlànà ọlọ́run nínú àwọn nítorí ẹ̀ka máa pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí àti ṣíṣí ẹ̀ òun náà lè pé òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam anábìíní sẹ́ẹ̀lì ẹ̀mí tí a ń wò yìí ẹnì kọ̀ọ̀kan yìí la yu'minu ahadukum hatta yakuna hawahu lima ji'tu bihi ẹnì yóò ti lè di mùmínì òdodo àyàfi ìgbà tí ìfẹ́ inú rẹ̀ ní bá ń tẹ̀lé ìtì òmù wa ẹ wo ọ̀rọ̀ yìí ẹ wo ńlá ajẹ́pẹ́fẹ́ inú ó lè ìfẹ́ dáadáa ó lè di nǹkan rí kì í ṣe gbogbo fẹ́ ẹnu náà nìfẹ́ ní ó lè wà màdìmú ó lè jáburú ṣùgbọ́n lókun ìgbà tó bá ṣe pé ìfẹ́ inú yẹn ń ti ń rẹra rẹ̀ ńlẹ̀ fọ̀rọ̀ ọ̀lọ́ ń rẹra rẹ̀ ńlẹ̀ fọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad ìgbà wo ni ìmánì rẹ̀ tó pé ló tó di mòmí ní òdodo ànábi nàìjíríà oníláyò omíyàn àhádókún ẹnì kọ̀ọ̀kan yóò ti lè dùn gbàgbọ́ o hátà yẹ̀kún náà hàwá o tábà ẹ̀ lè máa dé tóbi títí tí ẹ̀mí rẹ̀ ó fi máa tẹ̀lé ìṣẹ́ni ànábì mú wa Allahu akbar tẹ́lẹ̀ bá ti wá ń tẹ̀lé ntí ànábì mú wa kò sí ní tí ó yóò dòun fọ̀mọ́ ẹ̀mí yóò di ẹ̀mí mọ̀nà níwájú ọlọ́run tẹ́mi bá sì ṣe ń mọ̀nà ẹ̀mí máa ń má sí eléyìí yóò jẹ́ ká yà síbi abala kan tí ẹ̀mí bá mọ́ tí ẹ̀mí tó bá jẹ́ ẹ̀mí tó mọ́ irú ẹ̀mí. عليه الصلاة والسلام النبي من إذا أذنب العبد ذنبا tí ẹrú tó bá ṣẹ̀ ẹ̀mí dáadáa tó bá fi lọ fọlù sí ẹ̀ṣẹ̀ nókìtà fi kọlu yìí nókìtà tó sàwùdà yọkùn dàbí bàtà sápẹ́sì nǹkan dúdú sínú ọkàn rẹ̀ ni ọkàn rẹ̀ ọkàn mímọ́ ni tẹ́lẹ̀ kó tó di pọ́ rọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ kó tó di pọ́ ṣe ń tọ́lọ́mọ ọba ọ̀fẹ́ nítorí fún lè fọ ẹ̀mí yẹn mọ́ òun náà ni kó túba kó regret kó kábàámà kó túba lọ́sọ̀dọ̀ ọ̀lọ́ kó sì ní ẹ̀mí òdodo kó wọn ní padà sí irú ẹ̀ṣẹ̀ yẹn mọ́ tó bá wá jẹ́ pé tó ní ṣe pẹ̀lú ìwọ̀ láàrin rẹ̀ àtọ́mọ̀ ìyá rẹ̀ ni bóyá sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn bóyá gba ẹ̀ bóyá bóyá ń parọ́ mà ọ wá lọ wá foríjì níwájú ọmọ ìyá yìí. tó bá yí ó tún lè ṣe fọ̀ wọn pẹ̀lú ìtúbà òdodo kó sì lẹ́nu fún wọn ní padà sínú ẹ̀ṣẹ̀ yẹn má ṣùgbọ́n o tẹ́lẹ̀ bá jẹ́ ní òdodo ẹ̀mí tó máa láyé lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ̀mí rí ìfà àlékún iṣẹ́ rere ni fa inna an-nafsa at-tayyiba tajlibu al-a'mala at iṣẹ́ rí náà ní wu ẹ̀mí rere ṣe iṣẹ́ bí òun ní wu ẹ̀mí ẹ̀mí burúkú ṣe láàrin ibẹ̀ làwọn onímọ̀ náà ti máa ń mọ̀ sí ọ̀dà kó tí wọ́n bá fẹ́ tẹ̀sí rẹ̀ wípé ìjẹ́lẹ̀mí burúkú ni ní àbẹ́lẹ̀mí rẹ̀ wo wu ẹ̀mí rẹ̀ kí ni tí ìjẹ́nu rẹ̀ máa ń dùn tó bá wà ní gádírìn tí wọ́n náà máa pé ládàlẹ̀ yẹn ni ẹ máa rí bẹ́ẹ̀ wọ́n láàyè ẹlòmíì bẹ́ mùsùlùmí ni o ó sì ń gbìyànjú níwọ̀n bá tẹ̀ ṣùgbọ́n ìrìn rẹ̀ yẹn sì jẹ́ ní ìdọ̀tí ìdọ̀tí ló lékè torí pé tó bá dé mọ́sálásí gan ara wọn máa ní ni ó pèfà kọ́dà lómi bẹ́ẹ̀ tọ́wọ́ wà ní mọ́sálásí gángan kò ní mọ tí ń ṣe ìwé wọn pé ẹsẹ̀ aṣọ ọmọ àjò rẹ̀ ìgbà wọn náà máa wọ pé káì náà mo ń fa ìwọ́n mú abẹ́jọ́ jáde kó gbé fóònù lọ́wọ́ ó lè lu one hour kò sì ní mà kò ní fura kọjọ ti lọ àmọ́ ẹgbẹ́ tí wọ́n tún òfin sí mi nìka bí ìwọ̀n lọ́wọ́ sáájú wọn nù ìwọ̀n lọ́sẹ̀ ń dàbọ̀ jù mọ́ ìwọ̀n yóò ọlọ́run òru ibẹ̀ ní ìtumọ̀ ọmọ ọ̀rọ̀ kọ́rọ̀ wa àwọn abúlé òfin lè yẹn ọlọ́run òru ibi ayáwo ọlọ́run ní òun rúurú fẹ́ni tó bá yẹ kó rúurú sí ike alukur'ani lójúmọ́ àbúgbọ́ orin ládàtí bẹ́ẹ̀ nù alukur'ani láàrin ọ̀sẹ̀ òun náà yọ kan àdúgbò àti òjò tó bá kàrà yìí o tó ti ní lára pé ah, a péjì kan ká yóò fi máa pàdé ó tún jáde ó tún lọ àdúgbò má sẹ̀ǹkà kan gan kó kàn sùn àti kó kàn sẹ̀ǹkà ní ẹni yóò máa yóò máa fà sí nǹkan bí ara ó sì máa ń tí ma gbọ́rọ̀ ọlọ́run tí ma ṣiṣẹ́ ìjọsìn ìgbà yẹn ọmọ ènìyàn lè jọ́ọ̀jì ẹ̀mí ara ẹ̀ pé à ah, padà pé ẹ̀mí ìdọ̀tílẹ̀ mi ẹ̀mí ẹ̀gbìn mi tọ́ fọwọ́ sí bí ẹ̀mí ṣe lè wà tó lè wá jẹ́ píọ̀ ẹ̀mí sányányá kò sí ó ń tàn nínú ọmọ ànábì ádámà lẹ́yìn àwọn ànábì ọlọ́run bá fi dà báyìí àjẹkù di mọ́làkù nù o ìyàtọ̀ tí ń bẹ láàrin ọmọ ànábì ádámà àtàwọn màláìka mi ló fi jẹ́ pé nígbà míì èèyàn ṣàṣìṣe ṣùgbọ́n ẹni tí ó fi mọ̀ pé ẹ̀mí ẹ̀mí dáadáa náà sì ni òun náà ni pé yọ kábàámà inú rẹ̀ bàjẹ́ ó nílẹ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu wa sallamu alayhi anabi ni nínú àpẹẹrẹ ìmùmíní òun náà ni máa ń sá àtúwò sẹ́yẹ àtúwò ẹni tó ṣe pé tó bá ti ṣe ẹ̀bú báyìí inú rẹ̀ ó bàjẹ́ wàtàràtúwò hasanatuhu tó bá rí iṣẹ́ rẹ̀ gbèsè òkìjàmá lásùbà owó ṣàtàrò sọ̀bà orí pọ́ṣákà nínú Al-Qur'an orí dáadáa ṣe orí nǹkan gbèsè níṣẹ́ rẹ̀ ó pàtẹ́ níbi ìjòkó orí ó rọ́rọ̀ orí gbọ́ ó jòkó orí jòkó bá sọ̀rọ̀ gbọ́rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkàn sì dùn pé láì ah, òun lásìkò òun lò lónìí bá ti ó béèrè béèrè kan jọ fún un ó ní síbi jẹ́ pé àwọn tí ń wúwa màná sì kì báyìí anábìrin kí ló dé ó ní bẹ́ẹ̀ ni táwọn bá wà wájú rẹ̀ táwọn bá ń gbọ́rọ̀ ọlọ́run tó bá ń sọ̀rọ̀ ọlọ́run ẹ̀mí àwọn ga àwọn gan máa ń ní fílẹ̀ǹsì pé a ah, ìmánì dé pé torí tó kò sí balẹ̀ ìsánù ala nafsihi basira ọmọ ènìyàn máa kò sígbà tí ẹ̀mí yẹn jẹ́lé òdodo èyí ò ní sí ní ìfọ̀kànbalẹ̀ yẹn gbogbo àtẹnìyàn bá mọ iṣẹ́ rẹ̀ yẹn ṣe ìbádà kan ni àwẹ̀ ló gbà ní nọ́fìlà kan ló yàn ní ẹ wo kìyàmù lẹ́yìn alásẹ̀dé lè mẹ́ta ẹ̀ nítorí wọn bá bá ti rọ̀ lọ́rùn kò sígbà tí ó di lò tó bá yẹ kúrò àbó ṣe láta mẹ́rin ló yàn láta mẹ́jọ ẹ kó parí ẹni rẹ̀ ń yọ òun náà ní ma bí kí fẹ̀kínà yẹn ó ti wá yóò kàn fílì lè yóò kàn sáà mọ̀ pé ọkàn òun ọlọ́run sá fi fọkànbalẹ̀ síbẹ̀ ó lè má lè express bí òun ṣe ń ní feeling ṣùgbọ́n wa lillahi alhamd gbogbo mùmíní lọ́mọ yọ́mọ nínú ẹ̀mí ẹ̀ pé nígbà tó ń wà nù àlìjánná ọ̀kan nù àwọn ènìyàn ọlọ́run sheikh islam ibn taymiya eh, abul abbas alayhi rahmatullah ó ní àlìjánná kan bẹ̀ láyé àlìjánná ti bẹ̀ lálùkìyàmà wọ́n lam yadkhul jannata dunya bẹ́ẹ̀ni ọba yẹ wàlìjánà ayé kúlẹ̀ wàlìjánà àlùfíàmù kí gbà wọlé sọ̀rọ̀ yìí bàtò di kí wọ́n mú káàkiri nínú ẹ̀wọ̀n kan sẹ́wọ̀n kan ebi nínú ẹ̀wọ̀n lọ́padà kú sí ó ní à ẹ ẹ ní lára ẹ ò fẹ́ mi àgbàtẹ́ bá tó rí ẹ̀mí kí gbogbo nítorí ṣe iṣẹ́ rẹ̀ torí pé bẹ́ẹ̀ ṣe tún jẹ́ kó òun wà nínú ẹ̀wọ̀n yìí òun ti tún bízí pẹ̀lú nǹkan mi alukurani ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ wo ìyànjú tí olùmọ̀gbà yìí tó ṣe doni látàsìkò tiẹ̀ kò sírú ẹ̀ nínú gbìyànjú tó ṣe gbàtí wọn adi kí wọn ti wẹ wọn ìmọ̀ nǹka alukur'an ìmọ̀ nǹka alukur'an ìmọ̀ nǹka alukur'an àwọn kankan wọn hàn sí nínú tafsir má alhamahullah tí wọn kábàámà pé káì ọmọ ṣe o kọjá tó gbogbo gbèsè ayé òun gan tóun fi bízí pẹ̀lú àwọn abala míì abala tó ṣe pé àìríwò ẹ̀ máa wò látàkùkọ tiẹ̀ òun sì ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ tí wọ́n lákàlá ni nínú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad láàyè sàrìnàwó an musannafati sheikh al-islam mọ́sálà àdìrẹ́tì ẹ̀ lè rọrọ̀ látàyè sheikh al-islam ìyẹn lè rọrọ̀ kó o lè tira rẹ̀ ìmọ̀ rẹ̀ àti bá ní kílójọ́ọ̀mù òjíṣẹ́ ńlá Muhammad lóko ó ṣòro bí ká ti lọ òun ni pé ó wá kábàámọ̀ ìpè kóun sì fi gbèsè ayé òun bízí pẹ̀lú Al-Qur'an òun ló wá sọ̀rọ̀ yìí máa pé ah ọkàn òun wá wá rè léyìí torí pé òun ṣe fàájì pẹ̀lú Al-Qur'an wọ́n ń jẹ ìrànú rẹ̀ wọ́n ń dùn kọ́dà ńjọ́ mi wọ́n máa fara nìyẹn wọ́n máa èyí ní máa pélé torí kí ni al-itmi'nan was-sakina fi an-nafs ìfọ̀kànbalẹ̀ ti ń bẹ nínú ẹ̀mí òun ló fà ọlọ́run bá ní alá bíbíkirillahi tatma'innul qulub kò sí tó lè fa ìfọ̀kànbalẹ̀ ọkàn àtìrántí ọ̀rọ̀ kò wá sí mùsùlùmí ọ̀ bí tá a ti lọ nù tí ó wà ní orí ọ̀nà má ìfàfihàn òun náà lè fọ̀kànbalẹ̀ ọ̀kan náà àwọn sàábẹ̀ yìí tó wá bí ànábì pé hey ó ṣe ọlọ́run táwọn òtún máa wà ní fáà táwọn bá gbọ́rọ̀ tán lọ́dọ̀ rẹ̀ ẹ̀mí àwọn ga ẹ̀mí àwọn ẹ̀mí òtún káà ìmánì yọ ga sàǹbá wa wọlé àwọn ìyàwó àwọn àwọn ọmọ àwọn ibi tó máa ti pàdé àwọn dájú ẹ̀ka àbọ̀ àwọn obìnrin ẹ̀ ti ṣe ọmọ ẹ̀ ṣe wé ẹ̀ ṣe gbọ̀dẹ̀wẹ̀dẹ̀ pẹ̀lú ìyàwó. ìmánì ọmọ èèyàn ní tó bá ṣe pé ipò tẹ wà níwájú mi lẹ́ bá ń lò lọ ni làṣọ fàhátìkùmọ̀lù màláìka àlàtọ̀ màláìka ó sì máa bà yín lọ́wọ́ torí pé ẹ̀sìn ṣe kí ni o lẹ́bùn yìí ti fẹ́ kó ọmọ ènìyàn nù ṣùgbọ́n mẹ́tọ̀ bí àtẹ̀bàṣà nínú nẹ́tọ̀ ènìyàn ní wípé ẹ̀mí ọmọ ènìyàn ò lè máa bẹ lọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan tíru ẹ̀ bá wọn ṣẹlẹ̀ àwọn ọmọ ogun bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ já ẹ̀mí lógun ṣètánì bẹ́ẹ̀ ilé ayé mìíní ayé bẹ́ẹ̀ kọ́rínù àṣù àlùjànnú tó ṣe pé kò sí ẹni tí ò ní èṣù tiẹ̀ ó kálukú ló lé èṣù tiẹ̀ ó sì ní málákò tiẹ̀ tí wá pẹ̀lú ẹ̀ èyí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká wá sọ environment sírú àwọn ẹni bẹ́ẹ̀ ń gbé tí yẹn bá wo ìgbésí ayé àwọn ẹni àná tí wọ́n bá ń ṣàlàyé nípa àwọn nǹkan tí kó báyà tí yẹn bá wà tí wọ́n bá mọ tí ń bẹ láwùjọ mi ènìyàn lónìí èrò pé wọ́n wí nǹkan mi tàyọ̀ pé yéé kó lórí dorí ẹ̀mí kó lórí dorí ẹ̀mí òun làwùjọ dà lónìí ìgbìyànjú òní yẹn fẹ́ ṣe gẹ́gẹ́ bí òbí láwùjọ lónìí tí ò ní máa nípa àyà wípé hé sáwùjọ táwọn ọmọ ògbé náà ni ẹ wo báwùjọ ṣe dà bóòlù ṣe fẹ́ jí lójúmọ́ tílẹ̀ ọlọ́run ọ̀bọ fi ṣúnjọ náà tó ò ní ṣẹlọ́run ìrìkúrì ìwòkúwò kọ́lẹ̀ lómi ìlú wa ní ìwé ìṣe nǹkan tí wọ́n jáde nílé níwùsì ló ń gbọ́ níwùsì lọ́rọ̀ ń gbọ́ o wọ́n ti gbé gbẹgẹnẹ gbẹgẹnẹ yìí gbẹgẹnẹ gbẹgẹnẹ gbẹgẹnẹ ṣé màzà nínú ìṣe ìṣọ gbẹgẹnẹ gbẹgẹnẹ. wọ́n wà nínú ilé rẹ̀ báyìí ọ̀dà ẹ̀rọ alágbèéká yìí kọ́ nǹkan mi ló ló ń wò tó bá gbé nǹkan mi wà báyìí láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn ọba wa ṣọ́ra tó bá ti sọ ẹ̀mí yẹn lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹlòmíì ò ní ah, abẹ́rẹ́ àwọn olórí ìbú òun ní mú wọn lónìí o àwọn ní ká ṣe ẹ̀wọ̀n léyìí àwọn léyìí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn léyìí ọba dìgbà mi òun náà ọjọ́ ẹni tí wàá mọ lórí ìbú yìí òun ní ọkùnrin lórí ìbú òun tó lọ kí ló ń wò sí díẹ̀ díẹ̀ ẹ̀mí wọn máa wá fà ó túmọ̀ sí pé ẹ̀mí yẹn níbi mujahada tó nà ìdí ń jẹ́ ni ọmọ ènìyàn nù èèyàn máa wá gbìyànjú èèyàn ò ní fi ẹ̀mí yìí lẹ̀ torí pé tá a bá tú ẹ̀mí yìí lẹ̀ yóò bá ìṣù lọ o tá a bá tú ẹ̀mí yìí lẹ̀ yóò bá ìgbésí àwùjọ ayé àti àwọn oríṣiríṣi sọ̀wárì àwọn kan tí kọjí ọ̀nà àmà tí ò ní jẹ́ kéèyàn já sí èbúté ayọ̀ ẹ̀yin ọmọ ìyá wa wàláhì ilé ayé yìí ọlọ́run ọba ọ̀dá wa fàdánwò ni o pàápàá jùlọ àsìkò táwa wà yìí àsìkò táwa yìí kódà ẹ̀rí nínú Islam nínú Sharia ẹwọ ẹsẹ̀ tẹ̀wọ̀n yẹn fi kó báyà kéèyàn gbé jù sílẹ̀ kéèyàn bá rí ẹ̀mí jà lógun yóò sì máa di ládàá níwájú ọlọ́run bó tẹ̀lé kéde yìí ìṣesí mẹ́ta ló wà fún ìṣesí ọmọ ènìyàn níbi ẹsẹ̀ ìṣesí mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ẹni tó fi ẹsẹ̀ lẹ̀ mujahadatan linnafs ọjà ẹ̀mí yẹn lógun ọjà lógun ló fi rí ẹsẹ̀ yẹn sílẹ̀ irú ẹni báyìí ẹsẹ̀ tó sílẹ̀ yẹn. yá wà á mẹ àníyàn bẹ́ńbẹ́ ìpè à nǹkan yìí ọ̀dà ń gbọ́dọ̀ ṣe nǹkan yìí ọ̀dà olúwa ọ̀fẹ́ ó wá ṣiṣẹ́ tọ̀ irú eléyìí yọ gbẹ̀sán wájú ọlọ́run ìrìn ẹlẹ́ẹ̀kejì òun lẹni tó fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ zuhulan zuhulan wọ́n ti rẹ̀ fàlà ẹni tó ṣe pé ẹ̀ṣẹ̀ yẹn kò jẹ́ kò ní tòmátì òun ọ̀tẹ̀ máa pé wọ́n máa ń wọ́n máa ń ṣe ìwélé lálahu wala àlẹ́ òun ò ní gbẹ̀sán níwájú ọlọ́run látara kọ́ fẹsẹ̀ ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ. ẹni tí kéwòwòkúwò lórí fóònù kéwòwòkúwò lórí fóònù wọ́n ń sọ̀rọ̀ nípa aburú tí ń bẹ níbi ẹ̀rọ alágbèéká yìí nínú àwọn ewu àti bó ṣe ba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn èèyàn jẹ́ lóde òní. akéèdàtà ni wọ́n ṣòro kà èyí tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn àti ìwà ẹ̀kọ́ ọmọlúwàbí tẹ́ ẹ̀kọ́ máa bẹ pẹ̀lú yàn. ìgbà tí wọ́n ń gbọ́rọ̀ yẹn wọ́n á wò pé alhamdulilayi kò sì ní fóònù torchlight lọ kí ló fẹ́ fi tọ́sí láti wò kò sí lẹ́yìn kó lè dé bùkọ́ọ̀lù bóyá bí ó lè jẹ́ àwọn ìyá àgbàlagbà kan àbí kò tẹ́ kò tẹ́ ẹ̀ mà sáà tó lè léyìn o tó bá wá gbọ́ wípé ìwọ tó bá gbìyànjú tó ja ẹ̀mí rẹ lógun wàláhì ó rí ládàá wọn jọ lọ ó sì rí ọ̀nà àmà torí pé walladhina tadaw zadahum huda wa atahum taqwahum. bíyàn báyìí gbìyànjú tọwọ́ ti rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba rẹ̀ yóò sì tún lékún adéhùn ọlọ́run ẹni tó di tí ó ṣe kí ni ìran ẹlẹ́ẹ̀kejì ní nínú ẹni tó fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹni tí ń sọ pé òun òkú ní wọ́n ní rìbá ọ̀dà òun ó gbó àwọn àjọ kájọ tó máa ń dáhùn òun òkùté tó ń bá wọn dá kọ́lọ̀ wọn ọ̀la káàdì báńkì wọn àbí pé ìlú ló ní ìlà òun tó bá iṣẹ́ òjò òun náà ni tó ń bá ti ṣiṣẹ́ tó ń bá rí náà làwọn ń jẹun lóòjọ́ ìwọ́n tó ń ṣiṣẹ́ nítorí jẹ́ lóòjọ́ lọ́rùn ni pé olówó ó fowó sínú rẹ̀ irú rẹ̀ ń kò lè gbalada pé ọjà ẹ̀mí rẹ̀ lógun láti lọ́ọ́ yìnbọn kù nínú rìbá torí pé kí ni kò tẹ̀ owó tàbí nbo tó bá nbo ní òfin owó ń dá èyí tí wọ́n ń fọ́gbù àti jẹ àti mu lóòjọ́ náà ìran ẹlẹ́ẹ̀kejì ni nínú rẹ̀ tó fẹsẹ̀ lẹ̀ ìran ẹlẹ́ẹ̀kẹta òun lẹni tó fi ẹ̀ṣẹ̀ lẹ̀ tó ṣe wípé kò lè ó gbìyànjú àmọ́ kò rí ẹsẹ̀ yẹn kò ní ṣe àwọn ọ̀rẹ́ àbúrò àbúrò ọ̀dà tẹ́lẹ̀ ọjà ah, ìyá rẹ̀ wọ́n jọ lọ o ó ti gbìyànjú ó ti gbìyànjú kò wá rí nǹkan yẹn ṣe wọ́n kéke pé má sì nǹkan yìí kékeré kan ah, ah, o wọ́n làwọn yẹn ẹ̀wọ̀ ẹ̀ sáà jẹ́ wọ́n bá ti wọn lọ ta tapta ọwọ́ ta ta ta kọjá akókò ní ọ̀dà tẹ́lẹ̀ ọ̀rọ̀ nǹkan àforíjì jáde áà ah, jáde wo nítorí o ti ṣe tó o ti àtẹ́ǹ ọ̀wá jẹ ọ̀wá lọ túbá irú eléyìí ẹsẹ̀ rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ o torí pé kí ni tọ́ba lọ́ba àwọn yóò ní yẹn ah, pè bá díẹ̀díẹ̀ yọ̀ọ́ kà mọ́ túbá náà ni yọ̀ọ́ mà tàn yọ̀ọ́ mà tàn ẹ̀mí rẹ̀ yọ̀ọ́ mà lọ́yọ̀ irú ẹni bẹ́ẹ̀ kò lè jèrè látara wípé ọjà ara rẹ̀ lógun ọjà ẹ̀mí rẹ̀ lógun kọjá ní lógun ó dàbí ọkùnrin kan ni ó ṣẹlẹ̀ ní ayé àwọn ẹni àná kan ni ẹ̀rí bóyá bíi fil qarni as-sadis aw as-sabi'i onírọ́bà nínú wọn ni tó bá dé ẹnu ọ̀nà tó bá di fáwọn èèyàn kírun sáyé wà dó lẹ́nu ọ̀nà pàápàá jùlọ lọ́jọ́ jimá yọmọ wa lù sí ẹ ṣe sá ó ti ní bí oṣù kọrin yẹn ní lábáwá ó pé ẹrántí ẹrántí àwọn wa fún lówó lọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kan. àwọn èèyàn kan kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ẹnìkan kan ò fi kọ́ bọ̀ lẹ̀ nígbà wọn alẹ́ ẹrántí ànẹ́bì ẹyọ bá nẹ́bì ẹrántí ànẹ́bì ẹyọ bá nẹ́bì ọmọ àti ìtàn ayé láàyè ààrẹ gbogbo ẹ̀yẹ ó tún wo mọ́sáàsì pé ó kéèyàn méjì ẹ̀yìn ẹ̀ jáde ìwé ìlú kan ẹrántí ànẹ́bì ẹyọ bá nẹ́bì bàtà àwọn yẹn náà ti tán ọjà jẹ ọtìlẹ̀ fún mọ́sáàsì náà lọ ká olùmíjẹ wá rí ọ̀dà gbogbo tóun ṣe òun jẹ́ fẹ́ yọ̀ọ̀dà rẹ̀ bá nẹ́ Muhammad ẹ̀yìn ọ̀bá fún òun ti wọ́n ẹ bá ọlọ́run fún báwọn fúlá dára ẹ bá ń dájú. síbẹ̀ lóòótọ́ ní ṣe tẹ́lẹ̀ iṣẹ́ ẹ̀sẹ̀ ni o àbẹ̀kọ́ ṣùgbọ́n ìjẹ́rù nǹkan yẹn sáníyàn rẹ̀ tẹ́lẹ̀ òun ni kò ọ́n pẹ́ ah, bá kó fún un lówó owó náà lòun wà mú àdẹ́kù ti fún òun bẹ̀rẹ̀ ẹ má torí owó yín kọ́ òun ti dá padà lọ́dọ̀ ànábì. àwọn ẹ̀wá ni à ah, ń ṣe rẹ̀ kì í ṣe bọ́lọ̀ ti bá yàn lónìí torí pé kí ni innamal a'malu binniyat fa inna niyyata ablaghu minal 'amali bí ká ti lọ òun ni pé ẹni tó bá attempt láti ṣiṣẹ́ ẹ̀bú ọwọ́ kagara kò ríṣẹ́ ẹ̀bú yẹn ṣe má a yóò àbíkó túbà o ẹ̀mí kó ti fẹ́ ṣe yẹn ó ti hàn má bí sẹ́yìn à ó ti gbèrú aburú yẹn definitely ẹ̀ṣẹ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ wájú ọlọ́run àfi kó túbá ìtúbá òdodo tọ́ níparí gẹ́gẹ́ bí àsìkò. lé lórí òun náà ní ọlọ́run gbogbo ìdílé lé lórí rẹ̀ Allahumma inna nas'aluka husna al-khitan ọlọ́mọ́ta jà dá láti bọ̀ tán o àti bọ̀ tán òun ló lórí títí sì pa àwọn ènìyàn láyà rè àti bọ̀ tán àti bọ̀ tán kí wàá ní ìṣesí ẹ̀mí ẹ̀mí ọmọ ènìyàn nípa àtibọ̀tán pàápàá jùlọ abọ́ níwájú ọlọ́run. àwálù àrò àwòrán ẹ̀mí kan wò yìí ọ̀nà mẹ́rin la lè pín sí abọ́nà mẹ́ta a lè pín sọ́nà mẹ́rin a lè pín sọ́nà mẹ́ta ẹ̀mí ọmọ ènìyàn gbàtọ́ wà nù oyún. ẹ̀rí wípé ẹ̀mí rẹ̀ ọ̀dá dúró wà ní oyún ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ dìpẹ́ǹdì lórí ẹ̀mí ìyá rẹ̀ ni nígbà náà ẹ̀ tí torí pé kí ni ń bẹ láàyè tó ṣe pé àpòdùkẹ́yìn ìyá ló ní látara bọ́mọ ṣe wáyé ni ọ̀pọ̀lọpọ̀ àwọn kan yìí ló yé yín lọ́pọ̀lọpọ̀ fi gbòòlò máa ṣe sàlẹ̀ òkùnkùn mẹ́ta ẹ̀mí ọmọ ìyẹn ìṣesí ẹ̀ lásìkò yìí ó yàtọ̀ sí ẹ̀mí ọmọ gbà tó detach kúò lára àyà ó ti di anafsul mustaqilla ó ti pé ah, ẹ̀bá rí ká ẹ̀mí yẹn ti kúò lára tìyá ó ti di òun náà ọkàn kú bóò ní ẹ̀mí yẹn ó ṣe máa gbèrú bóò láti tọ́ tí ó fi dẹ̀mí rí tí ó fi wà lórí ìmọ̀nà ọlọ́ni hal ata ala al insani hinun min ad-dahri lam yakun shay'an. shakiran wa imma kafura ìkan méjèèjì ni ó padà mú ó dìpẹ́ǹd lórí àwọn ìtọ́ba báláyé ẹlẹ́ẹ̀kẹta taba ní mẹ́ta náà ni òun náà ni ipò ẹ̀mí ọmọ ènìyàn nígbà tó bá wà ní alkiyama àwọn kan ní rárá alkiyama náà ó kún sọ́nà méjì alhayatul barzakhiya ẹ̀mí ọmọ ènìyàn gbàtọ́ bá wà nù sàárè kí ni ipò ẹ̀mí nígbà tó bá wà nù sàárè torí pé ìṣesí ẹ̀mí nínú sàárè ó tún yàtọ̀ sí ìṣesí ẹ̀mí lálùkìyàmà èyí tó pín sọ́nà mẹ́rin a rí àwọn olùmọ̀ tí wọ́n ní ẹ̀mí ẹ̀já ó kò pín kan o òun náà ní ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní ipò tí ẹ̀mí wà èèyàn bá sùn lójú oorun torí pé bíyàn bá sùn ẹ̀mí ọmọ ènìyàn ọ yàtọ̀ sí ẹ̀mí rẹ̀ nígbà tó bá jí òun lọ fà òun ilẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run nínú ọ̀rọ̀ ànábì wípé ẹni tó bá sùn òun ò ní kọ́ dáadáa fún wọn sì ní kọ́ aburú fún tí tí ó fi jí gbogbo iṣẹ́ ẹbú tó wù kéèyàn ṣe lójú àlá gbogbo iṣẹ́ eré tó wù kó ṣe lójú àlá kò ní ládá kò lẹ́ kò lẹ́sẹ̀ wọ́n yà ọ̀lẹ́ alihamudulilayi èmi náà alimọ̀lá làbí mo sáájì lọ́dún yìí ọlọ́kọ̀ gba o ó ń tan rẹ̀ jẹ ọlọ́kọ̀ gba kí ni lójú oorun tọ̀ wọ́n bá sì ní gbégbé wàhálà máa wá sọ ìwà tó ń ọ̀ràn ọ̀ràn tó ń fi dáhùn ọlọ́kọ̀ gba tàbí kí ló ṣe ọ́ ó kò ṣe ọ́ tó ń sùn ìbọn ọmọ lálàá bó ń ka àwọn èèyàn ń kó òun ọ̀gbìn ìwé eléyìí láláhu wàlá àlẹ́ yìí èèyàn kàn ní máa bá ẹyin abáàbù míì ìgbè sórí irú wọ́n tó máa ń lálàá burú fọ́ọ̀ sàlù àlàfo tó sùn john sàdíkàrò báàbù míì ẹ̀mí omi ìyẹn ìgbà tó sùn ìfèsì ìyàtọ̀ ọ̀dà ṣé tí wọ́n bá gbìyàn sí sínú sàárè kan ṣé ẹ̀mí ní jẹ̀gbádùn ni àbára àti gbogbo àwọn àbálà yìí àlẹ́ lè dára dó ń bẹ̀ èyí tá a fẹ́ pàkíyèsí sí ni pé tí yẹn bá gbèǹde lálùkìyàmà ìṣesí ọmọ ènìyàn lálùkìyàmà àti ẹ̀mí àtara wọ́n balance wọ́n balance agbára ń bẹ fún ẹ̀mí agbára sì ń bẹ fún ara ṣùgbọ́n ní barzakhiya ẹ̀mí ló lágbára ju ara lọ nílé ayé ara ló lágbára jẹ̀mí lọ níbi reflection tó fi lẹ́yìn ìjọ pé inú rẹ̀ ọmọ bàjẹ́ ó sì ẹ̀sìn mara pẹ̀lẹ́ rẹ̀ lára rẹ̀ ẹlòmíì àkàndó ni ọmọ dùn yóò sì máa dùn wọnú ẹ̀mí torí pé ẹ̀mí tábàá ó lè yìí nílé ayé gbogbo lẹ́yìn kọ́ la fẹ́ bí ká fẹ́ parí ọ̀rọ̀ sí ni ẹ̀mí mímọ́ ẹ̀mí rí tí olúwo nìyá ayatò an-nafsul mutma'inna irji'i ila rabbiki radiyatan mardiyyah fadkhuli fi ibadi wadkhuli jannati ẹ̀mí rí ẹ̀mí mímọ́ ọlọ́run ó pè ẹ̀mí ẹ̀mí yẹn ọlọ́run ó pè pé yá ayẹ́kùn wa nọ́pùtò mọ̀tòmáyìnà kí ló fà tó fi ń jẹ́ nọ́pùtò mọ̀tòmáyìnà kí ló fà ìfọkànbalẹ̀ ogun tarara pàṣẹ èsì wẹ́rẹ́wẹ́rẹ́ yìí náà nínú sẹ́ẹ̀rì tó rí gbèsè ìjà ẹ̀mí lógun irú ẹ̀mí òun wá ní yóò wà lìjánà orin lẹ̀ nínú ọ̀rọ̀ ànábì ànábì ní ẹ̀mí kan òun ní wà lìjánà àtẹ̀mí mímá ẹ̀mí mímọ́ torí pé ilé yẹn ilé mímọ́ ni ilé dọ̀tí ọ̀gbọ̀dọ̀ sí ń bẹ̀ ẹ̀mí dọ̀tí ọ̀gbọ̀dọ̀ wọ̀ kódà àwọn asẹ́kùbọ̀dọ̀ tí kọ̀ọ̀kan tó ṣeé ṣe kọ́ sẹ́kù ẹ̀ wọ́n. ṣùgbọ́n wọn ò gbọ́ra wọn yé níbi àwọn kankan wọn wá dira wọn mọ́nú eléyìí náà ẹni rí ní kọ́dọ̀ lè jẹ́ sẹ́nìkan ló jẹ̀bi nínú àwọn méjèèjì àwọn méjèèjì sì lè jẹ̀bi ara wọn ó sì lè jẹ́ pé àwọn méjèèjì ò jẹ̀bi ara wọn ṣètánì lọ́kàn dá wàhálà lẹ̀ ṣùgbọ́n wọn bọ́ra wọn yé kọ́dà wọn lè búra wọn wọn lè kórìíra ara wọn ẹ̀mí yìí náà wọn ti lọ bá ọlọ́wọ́n ọba pàdé ẹni tó bá rí ẹ̀mí yẹn jà lógun tó ṣàforíjì ọmọ ìyá ẹ̀ tí èsì ọ̀tọ̀ nu amẹ́ńtó ní wàlúwàhí ìforíjì ẹ̀ mọ owó ti kú ẹ̀ níkọ́lọ́ ọmọ foríjì àmì mi ò ń dọ̀lọ́hì tẹ ìṣẹ́mi olùkóso àwọn gbólóhùn tẹ́ máa gbọ́ nù pé á pàdé gbàgbọ́ dẹ̀kun wájú ọlọ́run gbogbo àyànjú ẹ̀ ẹ bá ti rí báwọn ẹ̀gbìn bẹ́nu ẹ̀ ní ẹ̀ ṣẹ́kídù ìjọ ti ń bẹ ṣàhánà bọ̀rìnà ó ti ní ọmọ ìyá rẹ̀ sínú bóun ni wíwẹ̀ mí yìí tó bá dìjọ́ àlùkìyàmà ń kọ́ òun ló ti ní sẹ́yìn sẹ́mi'u alùkòsó gbogbo àwọn. nínú ipò àwọn ẹlẹ́mìí rè níwájú ọlọ́run àwọn ẹ̀mí mímọ́ kò sí kọ́dà nígbà míì tán bá rí i pé ọmọ ìyá àwọn ń tayọ ààlà nípa àwọn ń sọ̀sọ̀kùsọ̀ ń bà wọ́n jẹ́ ń ron tí èpè tàwọn ń pè tí èpè tàwọn mọ́ tiwọn ń sọ̀rọ̀ agídí nílíle ìsàn wúwà ṣùgbọ́n nìyí bẹ́ẹ̀ ah, ó kàn ó kàn ó kàn ṣe báyìí ni ìkàn ba ìkàn ṣe yìí wọ́n mọ̀ pé èṣù yín lò ẹnìkejì ọ̀wá bá a lò pẹ̀lú bóun ṣe ń bá a lò ẹ̀rí fẹ́ nìyí níwájú ọlọ́run ipò wọ́n yàtọ̀ síra wọn. alimami Ahmad aleyhi rahmatulah imamu àgbà yìí awon nù àwọn ẹni rè kanáà ń bẹ wọ́n abu kurey muhammad ibn al-ala nínú àwọn afa alimamu muslim kò lè má dárúkọ wọn bàbá yìí ẹni rè ní onísùnà ṣùgbọ́n ó ta kórìíra ahmed. lágbájá lágbájá yìí báyìí ó ní à ó ní ẹfílẹ̀ o ó ní mo jẹ́ ìpẹ́ni rẹ̀ ni ìnàmà òtútù nàbìnà ọkàn jẹ́ pé wọn wọn títí fún àti bá nípa mi àmẹ́ni rẹ̀ ni ẹfílẹ̀ ẹfílẹ̀ tá a bá máa ń tí ọ̀dà pẹ̀lú ẹ̀ nípa ẹ̀sìn èyí ń lọ́kàn wa àmọ́ èdè ayédè ẹ̀gàn àbíkíní kan ẹ̀fílẹ̀ o ìmọ̀ ìnàmà ó fòfinà dènà irú ẹ̀mí yẹn irú ẹ̀ ń wọ́n àfi ẹni tí ń gbìyànjú àwọn tíra kan bẹ táwọn olùmọ̀ ṣe wọn pe ní kútùbù az-zuhud wal-wara ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àtẹnudẹ́ ọ̀dọ́ náà la ní bùkátà sí lóòjọ́ yìí bóò la ṣe ń fọ ẹ̀mí mọ́ ẹ lọ wo owó tíra táwọn olùmọ̀ ṣe nípa tẹ́sítì yàtọ̀ bí tí mo fẹ́ parí ọ̀rọ̀ yìí sí torí àsìkò ni pé irú ẹ̀mí báyìí èèyàn wá lè gbé wọ àlìjánà bẹ́ẹ̀ ẹ̀mí ìdọ̀tí torí pé lẹ́yìn dáàrò tọ́jú ilé rí kódà déèyàn ńlá iṣẹ́ rí rẹ̀ ńlá